من الشيطان الرجيم لقد ابتغوا الفتنة من قبل وقلبوا منهم حتى جاء الحق وظهر الأمر ورحمة الكافرين ومنهم من يقول ذلني ولا تهلكني ألا إن كفروا وإن الجنة على سلطة للكافرين إن تصبح حسنة تسؤهم وإن تصبك مصيبة يموت وقد أخذنا أمرنا من قبل ويتوفى القوم الفرحون قل لن يصيبا إلا ما كتب الله لنا وقد أعلم وعلى الله فليتوكل المؤمنون قل هل تربصون بها إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا متربصون قل أنبئوا مرعد أو الأرض إنكم كنتم قوما وما إنما يريد الله ليعذبهم بعذابنا في الحياة الدنيا وتزهق أنفسهم lórí ìlera rẹ̀ tó ń ṣe nípa gbogbo wa lọ́dọ̀ọ̀dọ̀ ìjọba lórí àánú rẹ̀ tó ń ní ohun tó mú lérí gbogbo wa lórí àánú rẹ̀ àti ìṣọ́ rẹ̀ láti gbàgbégbà

والله عليم آله وسلم بالصالحين والرحمن الرحيم من يريد الله به خيرا يفكره في الدين أنا رغبة يريد تريد أعلمه إن تكون على فكره في الدين يفكره رغبة abẹ́láwọ̀ àìyọ̀rọ̀ lọ́sọ́rọ̀ báyìí aláìmọ́lẹ̀ ń sùn sí máa ọlọ́run ìṣàkóso wa ìgbẹ̀rẹ̀ òyà náà láàrẹ ọ̀rọ̀lóòrùn ìgbẹ̀rẹ̀ àwọn àwọn àbá àti ìgbà láyà òṣèlú ìgbà lẹ́rù nínú ìṣàkóso náà tó ní bí a lè ní òṣùmọ̀ ní àkọọ́rùn Arúurú lẹ́yìn ìjúwò ló ọ̀rọ̀ sọ̀rọ̀ àbúkàtẹ̀ lọ. Torípé ìgbẹ̀yìn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní òṣìṣẹ́ tó náà ṣọ àwọn ọ̀rọ̀ ààrẹ. Yóò jẹ́ pé oṣù ní ìjà tí ń gbà sí ní Yúròpù. Ilé nínú ìwò wà lábàá ní àkókò àbẹ̀rẹ̀. Ìjẹ́ àwọn ọmọ ọ̀pọ̀ ṣeṣe ní ọlọ́wọ́ kí í ṣe àràbà wọ́n ní igbó ìjìjì igbó pàtàkì ìgbìyànjú ẹ̀ ìjì àti tọ́kọ́ tí jẹ́ ilẹ̀ pátá pẹ̀lú sọ́tọ̀ ilé ìṣe ọlọ́run láàrin

ọmọ àgbáyé fáàmù lọ́pẹ̀ ní súnmọ́ ìṣẹ̀rí abẹ́sọ́mọ́ àkọ́kọ́ ní ilẹ̀ àkọ́kọ́ ẹ̀sìn sọ́dún ìpolówó ọlọ́run wà láwọn ìṣẹ̀lẹ̀ àwọn àdúnyá nínú sọ̀rọ̀ wà ní àìsàn àrùn Sọ́mọ̀ àgbáyé aṣílọ́ṣọ̀rọ̀ pẹ̀lú àwọn àtúpà, ó dára rẹ̀ ra ọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀wọ̀n sì ní ìràwọ̀ náà ló ti lòdì sílẹ̀. Òun náà ló ti tóbi tó tóbi gbòòrò lọ. Kódà lọ́dọ̀ ẹ̀wọ̀n gbòòrò lẹ́nu òwúlì àwọn ìwò. Ẹ̀wọ̀n gbóná ti yọ nígbà tó wá tó kú. Wọ́n gbà pé ìràwọ̀ tó kú gbòòrò. ti tàn mẹ́lẹ̀ kárí láyé àwọn orílẹ̀-èdè lọ́wọ́ máa ń wà láyé. Gbogbo ẹ̀ pátá sáàrùn méjì tó dá. Wà lẹ́yìn lọ́pọ̀ ohun sára ṣìdára. Àwọn àwọn àjà méjì ṣìdára. Ángù ti kí ní ẹwà ní ìgbà tó kọjá lẹ̀ lọ́kì ọ̀rọ̀ ángù ní ìwé ìṣìyàn. Ángù tẹ̀ sí kí ní ló jẹ́ sí ṣe ọ̀nà No, ángù ní ẹwà. bóyá máa wá tébù áńgù tó wà ẹ̀yẹn tó wà tó wà نعم الله شاء الله وبنينا فوقكم سبعا شدادا أما أجابتكم شدادا شدادا sọ́nà méjèèjì lọ́wọ́ wọ́n sáà kò sí ìlú sọ̀rọ̀ wá ìṣòro sọ́nà méjèèjì àtìlẹ̀ méjèèjì kò sí ìṣòro àga sáwọn ẹgbẹ́ ìṣíà ìṣẹ̀lọ́ ó ń dá ìlú sọ́nà méjèèjì àtìlẹ̀ méjèèjì àmọ́ àgbà ìlú ìlú tó lọ́wọ́ wájú òṣùmẹ́rẹ̀ àgbà ọlá ti ṣojú àgbà ọlá ti ṣùgbọ́n ìṣojú ó ń ga ìwà ìṣòro àyà kò dínyù ní orí àìsí ọ̀rọ̀ ó dà sí ìgbà tó lè lọ ju òkú kàkà ọkùnrin pàtàkì ìsinmi àtàrẹ bẹ́ẹ̀ ni òbí ìṣe sí àtàrẹ ọba àtàrẹ tó lè máa ṣe lọ́rọ̀ ọ̀rọ̀ àlúyá wà láyé àlúwẹ̀ wà wà lọ àlúyà gbogbo lọ́rọ̀ ya ètò ètò ìdágbàgbà ètò ètò ìgbà ètò ètò tó ṣíjú nípa àlúwẹ̀ إذا كنت أمام الله الشيطان محمد صلى الله عليه وسلم جاء الله ورسوله محمد صلى الله عليه وآله وسلم وآله وسلم كما أصحاب الكلام وقال ابن سنة أبيه سيدي أكاوان السلام عليكم ورحمة الله وبركاته الحافظ القائم من صحيح أخبار القرآن يولي آية القرآن الذي أعطوها من سورة الإسلام Surah Al ayat 114. Kalau orang maupun kuda perempuan di masjid, rumah sekolah. Kursi syariah dunia sekolah, walau dunia Kumpulan, kumpulan, ẹ̀mí ìwọ́n àti ìtàkàkù ọlọ́run ìjọba wa. Kákọ̀ọ́lá òní, kákọ̀ọ́lá òní, bákọ̀ọ́lé láti ìlú ọlọ́run àti ìtàkàkù. Ìwọ́n mọ̀ nípa ẹ̀yà àwọn ọ̀rẹ́ ولا يظلم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم أصحاب الله هو رفع الشيطان أليه الله أليه مجين الله إلهي أبي أبيكم إلى الله الشريعة الجوزي عليه الشريعة لا الله الله سبحانه وتعالى في àlàyé náà ibi kan lórí ọlọ́run gbóòrò rí àtẹ́sì sọ fún àwọn ọ̀dọ́ láti káwọn mùsùlùmí ti lọ ọjọ́ ẹyẹ tó nígbà

láì ní sí ìbára àbúrò ọba àwọn ọmọ ìgbàlọ́wà إِلَّا هو مولانا ومن وعلى الله فليتغنى بالمؤمنين ومن الله يجب àlàyé ilé ìgbìmọ̀ ìṣe wá àyàbí lọ́wọ́ láti mọ pé ó ṣẹlẹ̀ láńbáwọ̀ máa ọ̀rọ̀ ni wọ́n ń pọ̀ àwọn fẹ́ sáré sọ àwọn ọ̀rọ̀ nì àmọ́ kò ṣe sáré ní abẹ́ mú ọ̀rọ̀ ìwáyé ètò aṣọ ní ṣókí àkọ́kọ́ gbàgbẹ́ ẹ́sà kí èsì pé ìṣínú gbẹ̀rẹ̀ ti jẹ́ tó bá tó parí tẹ̀sí ìmáàrùn nítorí ìgbìyànjú wa lẹ́yìn kọ́ọ̀rọ̀ tó lè múlẹ̀ àmọ́ gbogbo wọn lánàá pé ká lọ́rẹ̀ sí àtàrà ẹ̀kọ́ ẹ̀kọ́ tó lọ́lọ́ lẹ́bi kan fi lè kọ́wọ́ ẹ̀kọ́ ẹ̀yà ṣe ń tí ìlú rẹ̀ ìpàdébí àgbàdé ìfòránì tó ní ìpọ́pọ́rọ̀ ẹ̀kọ́ ìdájú ìpọ́rọ̀ kò sẹ́ni wọ́n máa ń kọ́kọ́ lè ra ní káàkiri sí nínú dáadáa àgbàlérò tọ́jú àlàyé ni ó sì ṣe pàtàkì kí mùsùlùmí náà wọ́n máa ká mọ nǹkan mẹ́rin ṣùgbọ́n àgbọ́n kan mẹ́rẹ̀ ní mẹ́rẹ̀ kí láǹkà ní sí lẹ́lẹ́ bàbá ọmọ nǹkan mẹ́rẹ̀ kò tẹ́ ta gbọ́lé mẹ́ ṣùgbọ́n àwọn nǹkan owó méjì agbègbàgbọ́ ilé ẹ̀rọ sáàmà nínú méjì táwọn mà táwọn gbọ́lé ó sáǹfà ní ju mẹ́wàá bá àwọn sáàpọ̀ ẹ̀rọ torí pé bá pé ní ìsìláàmù ẹ̀sìn ìmọ̀ ní ẹ̀sìn àgbọ́yé ni ọlọ́pàá náà ní súnmà àlàyé tó dìbò nípa ọ̀háàrí ilẹ̀ súnmà yàmọ́ ọ̀pàá ìgbọ́n Táàkì mẹ́rin ẹ̀kọ́, tí àwọn ọmọ ọmọ ìgbà سبحان الله ما نزل عليه kó o lè ṣàlàyé fún àwọn ọmọ àwọn ọmọ ènìyàn ní nǹkan bá sọ̀kalẹ̀ bóyá látara bẹ́ẹ̀ tó máa ń sàlàyé rẹ̀ fún wọn wọ́n lè gbọ́ pé ẹ̀yìn náà kí lè fi kùránì tí wọ́n lè gbàgbé níbi fáwọn bíi ọdún mẹ́tàlélógún pípé ó àbẹ́bí ní kùránì àti pípé àti pípà àtàlàyé ní lẹ́lẹ́ ọdún mẹ́ta àdínlẹ́wò. Ó fi ẹ̀rú pé èèyàn lè rí kùránì ìlọ́dún pẹ̀lú ẹ̀rọ ìpàdé ọdún mẹ́ta nípa

ìmọ̀ ma kan wá nínú ṣọ̀rán sáàrì ìjọba láti mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ ọba ń sọ̀rọ̀ nípa àwọn ilẹ̀ ìgbésí. Máa ọlọ́mọ bá ti dà ìmọ̀ ọmọ ọ̀rẹ́ lórí ẹ̀rẹ́ Ṣé àtẹ́kì ìpàdé?

Kí ló lè sọ? Àjẹ́ pé wọ́n á gbé ìdára ní ààrẹ tó dáàmù ẹ máa gbé ẹgbẹ́ tó bá gbáyé, ìjàlágbáyé tó dáàmù. Á gbé káàkiri ìjàlágbáyé tó káàkiri ó ń fa kìí. Ó pé kí ló ń fa? Náà, ọmọ ọlá sọ̀rọ̀ nípa àwọn ará Ẹ̀lú òbí, àbí náà jọba ní, àtúbàbọ̀ iná yẹn náà gbé fáànù náà. Thank you.

Surah 5, Ayah 27. Àlàyé tí mo fẹ́ ṣe pẹ̀lú àyà yìí wípé tọ́rọ ò bá yé ìdáadáa mo bá kọ sí wẹ́wẹ́ fẹ́ ṣàlàyé ẹ̀. Àwọn tí wọ́n fẹ́ di ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọnù tí wọ́n sì fẹ́ sọ àwọn èèyàn wọ́n lè dáhùn mọ́ ìfọwọ́ wọ́n fẹ́ ọdún nínú ọ̀pàá mo fẹ́ fẹ́fẹ́ rẹ̀ ní ẹ̀ ọlọ́run bá sọ nínú tírọ́jù ní náà nígbà tó àká ẹ̀ẹ̀kan láàrin àwọn ẹ̀sẹ̀ ọlọ́run wá fún fáwọn mùsùlùmí nẹ́bà àbẹ̀rẹ̀ àádámà ìró tàbí ìròyìn àwọn ọmọ orí méjì tí wọ́n jẹ́ ọmọ àádámà tẹ̀síwájú ní ìkọ́rọ̀bá kùnbánà nígbà tí wọ́n ṣe ìtọrẹ ìgbọ̀ ìjú rẹ̀ Àkọ́kọ́ ẹ̀rọ tẹ̀síwájú bá ọ̀dùnkú pílà ní àríkìná àgbà ọrẹ tí a fáwọn méjì ní àwọn àgbà ọrẹ tẹ̀lé kan ọ̀rọ̀ ìlọ̀ ọ̀rọ̀ ìlọ̀ ẹni tí wọn ò bá díẹ̀ ó wá ń sọ fún ẹni tí wọ́n bá sí ẹ̀ tó máa ń pa ọ́ Tọ́lá fẹ́ dojú ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ń bá àwọn ọmọ ọ̀fẹ́ ẹgbẹ́ ọjọ́ ṣe ìjì. Tó bá lọ gbọ́dọ̀ ẹ̀yẹ̀ kan ìtùtù lọ rẹ̀ ẹ́dà. Wọ́n ò ní ìpele ìtùtù wọ́n ní ìpele ìpele. Wọ́n wà lọ sínú ayé àti wípé wàtò ààrẹ yìí mẹ́wọ́ àgbìnà àjàm káàkùn wọn tẹ́ẹ̀kùn wọn òyìnbó wọn kí ni ìròyìn àwọn mádámọ̀ méjì bèèrè àti ìfẹ̀lú òdodo ìkọ́kọ̀ bá wọ́n wà lọ sí ẹ̀sẹ̀ nígbà tí wọ́n ṣe pèsè ṣẹ́fẹ́ wọ́n ṣe tú ìpèsè wọ́n ní kí ní jẹ́ pèsè èrò ẹgbọ́nì orúbọ́nì kùrùbánà orúkọ kan pàtàkù bílà wọ́n yóò wà wù sẹ́gbẹ́ mẹ́jùlú ìlú yà ní lọ́dọ̀ àwọn alákìdá lónìí rí ìlú náà mẹ́tùní ìlú ara náà láàrin sáàmù bá lọ́sọ̀ nínú lọ́dọ̀ àwọn alákìdá ṣùgbọ́n lọ́dọ̀ àwọn onílúgbà wọ́n ní mẹ́tùní ìlú ara ìlú pàtó passive voice nínú grammar passive voice it was accepted so I want díẹ̀ àwọn ní nígbà tí wọ́n jẹ́ pèsè ìpàkókú bílá ní àṣàdé àwọn àgbà àbí wọ́n gbà á lọ́wọ́ ọmọ méjèèjì fún ní apá wọ́n gbà àwọn olóògbà wọ́n á ní bàbá kọ́ báyìí nínú àwọn ìgbà lọ́wọ́ kejì wọ́n náà bá wọ́n tẹ́ pèsè wọ́n gbà á. Láta láyé títà ní Kùránì gan, wọ́n sọ fún pé àwọn ayé nù àwọn òní ìgbà wọn àwọn ayé wọ́n ta kan wọ́n á ṣe. Ìyáta ìjọba ọ̀rọ̀ bàbẹ́ dàrú mọ́rin ọmọ ló ti jẹ́ pé ààrẹ kùránì ní tútù àti ní ṣàlàyé ohun káàbà tí a ti pọ́ sí wẹ́wẹ́ lọ́dọ̀ àwọn tẹ́ ń ṣàlàyé ẹ̀ ẹni tí ó ti ṣàlàyé ẹ̀kọ́ ṣàlàyé ní jẹ́ ní àwọn ìmọ̀ tí lẹ́yìn ìmọ̀ èdè mo sọ pé ìmọ̀ àkídà pàmọ̀ sí ìgbàgbọ́ ìmọ̀ ìgbàgbọ́ kálukú nímọ̀ yìí túkùrá ní títí tó bá wù ú ẹni tí ó ní gbàgbọ́ ní ọmọ ọwọ́ ọ̀tún ṣoṣo àbí ló bá ti agbára tó ń bẹ tàbí ọ̀tọ̀ lọ́rùn àbí ẹni ìtọ̀lọ́rùn ṣùgbọ́n ẹnu wọn ló mọ́ ọmọ lọ láti fi ti ọ̀rọ̀ ọ̀gá náà ó ní ìṣẹ̀lẹ̀ nínú ayọ̀ mẹ́lẹ̀ ọmọ ẹgbẹ́ ọ̀sùn ẹni kejì wá ń sọ nígbà tí ẹni tí wọn bá ti ẹ̀ ní wọ́n ní ọ̀gá báwọn ọmọ ibi ká yóò wà olóòwò wà ẹni tí wọ́n bá ti ẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ ọlọ́run ìnà láti àkọ́ pàdé ìwọ̀ dájúdájú ọlọ́run ìrìnà pẹ̀lú pàtàkì máa dájú ìrìn hasu yàgbé jẹjáde ìfí ìlú kọ̀kí ìṣe ìdàkí ìgbẹ̀kọ̀kí nínú àwọn àlùfáà àwọn gbólóhùn táa máa lò láti ṣàdáyẹrí ọ̀rọ̀ kó bá lè júwe ìkan pánọ́rọ̀ among the words of particles that are used to limit a concept in order to show emphasis ó ní ìnáma ọlọ́ni ìnáma yàtàkọ́ pàdó lọ́rùn ọlọ́run bá nìkan mímọ́ dá ọrẹ nílẹ̀ ìlú tàkì lọ́dọ̀ àwọn olùpàdé ọ̀rọ̀ tó tẹ́lẹ̀ ìlú bọ́lọ̀ ń parí ọ̀rọ̀ yẹn bí wáyà ti di kí n tó kí dànù pé wọ́n ṣe kí ni wọ́n ṣe kí ni tàbátì ti gbọ́ pé ìpè wọ́n lọ ṣe tuntun yíwa kò sí ìgbàta àpapọ̀ láti lórí ẹlọ gbé sí àwọn yóò gbà ní kùránì sọ yìí tẹ bá ti dé kẹ̀kẹ́ pè wọ́n ṣùgbọ́n kì í ṣe sí kùránì wíri sọ lórí pé ìkọlọ̀ òta náà wá bàbá mẹ́nà gbọ́rọ̀ náà ní àkúrùn ẹ̀ṣọ́ bí ká ti gbọ́ ní kámọ̀mà lọ́gbọ̀ púpọ̀ kó mọ́ ti pé ìmọ̀nà la wá lọ ìṣìnà la bá bọ́ ọ̀fẹ́ kó mọ́ ti pé ìtọ́kọ́nà la wá lọ àmù la bá bọ́ ọ̀fẹ́ ìwé ẹ̀sìn pọ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lá ní o níbi ọ̀rọ̀ anábì ìṣúlé náà sáà ń wá láti ní kakún dàbí àwọn àdìgbò nínú ìgbà tí anábì kí ẹyẹ rúdurú kàbàbá ń pè rúdúdà tó ń dé bẹ́ẹ̀ àgbà ọlọ́run ti rí ìlú yẹn jà ní ìtìlẹ̀ pé ṣẹlẹ̀ wípé kọ́ọ̀lá ìrí ìlú nílẹ̀ ìlú èyí kan rí ìjọba àwọn àjìnàmú ìrìn ìrọ̀lẹ́ àwọn ìrẹ́ ìlú àwọn ìrìn ìrọ̀lẹ́ ọ̀kan nínú wọn wá lọ fún

وقال الذي عنده وقال الذي عنده علم من الكتاب على هذه بنيه ولا يرتد Ọlọ́run tó ń bá قال الذي عنده علم من الكتاب وقال هو سوء الذي يتشبه عنده بلده الحبيب أني علم من الكتاب الجراح أنا أريد به على Èyí ó gbèkú èyí ó bí àgbàmù wà ní ìpín tó bá ìgbòkó tó sókè kò lójú ẹ̀kọ́ àgbà ìpàdà àgbéwájú. Àwọn tó bá rẹ́ sọ́ọ̀nà nípa ti agbára kan bẹ ayọ̀ ọlọ́run àti àkókò ọlọ́run. Ó ti kí ní wọ́n ilé ìpínlẹ̀ àgbà tó ní ìyá àwọ̀. Àwọn àtúntò lọlé ilé òkòkò lọlé òwà sí àdáni òkúta àjàkùn òṣèlú wọ́n ń ṣètú. Ìjẹ́bẹ̀ẹ́ lórí rẹ̀ ẹni tó kọ́ sọ̀rọ̀ ní àìjẹ̀ lónìí kí ló wà sọ ìní àkókò rẹ̀ rẹ̀. Thank you. وإني عليك قوي قوي عبيد ọkọ̀ọ̀wọ̀ báyìí omi àgbára yóò kò lọ nìyẹn tàbí wọ́n láwọn ìdíje ẹgbẹ́ òkèlè ṣùgbọ́n ẹni tọ́wọ́ ọ̀pọ̀ nínú èyí nínú tíra ṣe ọ̀pá ń sọ lánàá wípé tíra ti ṣáájú tàọ̀rọ̀ tàọ̀rọ̀ tó ti ṣáájú tàwé tàbí ṣáájú tọ́lọ̀ wọ́n mọ́ta ní mọ́ta nínú àwọn kíra ní orúkọ ọlọ́wọ́ bá mẹ́rẹ́ yàbó ṣe wà nínú kùránì tọ́lọ̀ bá sọ pé Wúdó ìlọ àwúrí òwò mẹ́rin tó bá rẹ̀ ṣàdúrà sọ pé yá Allah pé Allah àwúrí òwò mẹ́rin àti oníyàwó mẹ́rin pé àwọn mẹ́rin أيام التبعون أثناء الحكمة èyí tí ó wù nínú orúkọ náà tó bá bẹ́ẹ̀ pé mọ̀ wípé tọ́lá lórúkọ tó rẹwà èèyàn ti ولا تجهر بصلاتنا ولا تخافت بها ما تكلت منه وابتغوا بين ذلك سبيلا láàrin kíké sókè àti àkéénú ìbẹ̀lẹ̀ ogóòsí lẹ́gbẹ̀rún jẹ́jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣe ọ̀pọ̀lọpọ̀ wà láwọn dáṣẹ́ lórí ìròyìn ákàtàkẹ́ olóma ń jẹ́ kí rùn ó yá sí ẹ̀bá kí rùn zúrí lẹ́yìn náà kò tó ká bá jà tó ló ti lọ rùkú ẹlọ́ṣọ́ ìmọ̀mù yẹn dáadáa kò jẹnu wújẹ́wújẹ́ nígbà tó ń kápá jà ọkàn yára ju ahọ́n àtẹnu lọ tẹbá fi tẹbá dákẹ́ tẹkẹ́ bá jà ẹyẹ sọ pàlẹ́ ìkàkùn ṣùgbọ́n tẹ̀yẹ bá ń jẹnu kò lè yá ìyẹn ni kùránì ń sọ orùkó tí é wá ìdí kùránì ń sọ nìyẹn so kéhù kìí ṣàké sínú ni àwọn ìrun zúrì ìrun asiri ṣùgbọ́n àké jẹ́ẹ́jẹ́ sọ́rọ̀ nìyẹ wá bí ẹ̀ tó sọ nílá ẹni yẹn ó fi ní ìmọ̀ta òwúrẹ́ta àwọn orúkọ ọmọ máa ń bẹ́ ń bẹ́ èyí mọ́ òṣìṣẹ́ bá gbogbo òmìnira nílẹ̀ ìgbìta ẹgbẹ̀mí àríwá lára nínú síra náà táà jùlọ nípa pẹ́ta tó lọ́wọ́ ti sọ fún wa ní sọ́ọ̀kù àìkè mọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ síra ti wà láàrín kùránì وأنظر أن ربنا على قبل ربك الأعلى إن هذا لفي صحف الأولى صحف إبراهيم وموسى إن أحسن بك أوجه ويجي أحسن àwọn ojú ewé tí àpapọ̀ àbẹ̀bí ìjọba ní àkàní àti mọ́ta àwọn àjọ ọmọ àwọn ojú ewé tí àti tí àti táwọn èèṣù àtàwọn èèṣù tí ó sáwọ́jọba ìlé náà lẹ́sẹ̀ tó kó pébi ìlé náà ké wọ́pá ẹni nílò ó làwọn wá ń lọ mú ẹgbẹ́ ìdí sí lẹ́sẹ̀ ẹ̀tọ́ wa. tó ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó lọ kàkà kó jókòó sí yàrá kó ń kọ́ kó ń kọ́ sọ́ọ̀rù kó ń kọ́ bàlágọ̀ kó ń kọ́ usul al-fiqh al-qawaid al-fiqhiyah kuma kọ́ ulum al-Qur'an kuma kọ́ ulum al-hadith kuma kọ́ mustalah al-hadith kuma kọ́ àtàwọn oríṣiríṣi ìmọ̀ lórí òun wá sí àkáàkiri yóò gbogbo mẹ́lẹ́ ìwọ́n kàfà gbogbo mẹ́lẹ́ yóò kúlò tó bá lélẹ́ tí wọ́n fi sọ́nù nìyí tó dá kèé ṣe tí ó gbà lérò nìyí olóyẹ́gbẹ́ àkíńdà ìgbàgbọ́ ẹni tí ń tú kùránì yóò mọ̀ hàn nínú tí ń tú sájẹ́gbẹ́ tó bẹ̀rẹ̀ ìsìnà ni yóò ráyà nínú kùránì tó ìgbẹ́gbẹ́ ìsìnà òwúrú tí wà tẹ́ni yẹ tí a gbé òwúrò bá ti réèkù ẹ̀ sí èdè kó fi nígbà tó dé Dédé lé mo gbọ́ ní sọ fún ìdàrẹ́tì mo ọba bá lórí pé ọmọbìnrin ìbílẹ̀ lọ́dọ̀ bá lórí kò dúró. Kápà tó kápẹ́ òwò ìfẹ́ tó fi ṣíríkù ní ẹ̀bọ̀là lọ́dún ìlú. Àlẹ́bìnrin iná rọ́pọ̀ wọ́n sàmárì wọ́n sì wéèlà ṣíríkù dájúdájú ọkọ̀ pípé. Pàró ó lè sísan bàǹdẹ́ sísan ìfúnpá sápá pàró ìfọ́nù òtààdì ó gbogbo ẹ̀ wá sí wẹ́lá àti kámọ́sá òògùn ìgbẹ́ sóbì ní ṣíríkùn àmẹ́bìrẹ́ ọ̀rọ̀ tọ́tọ́rí náà tọ́lọ̀ kó ṣàánú ọmọ wa ní ìlànà kàtàbà lọ ìlànà ìtọ́lọ̀ ọba kọ̀ fún ayé ìṣẹ̀lẹ̀ aláìwà Muhammad wọ́n ilẹ̀ ìlú gẹ́gẹ́ ìsàlàyé wọ́n rán àwọn ilẹ̀ ìlú bí kí wọ́n mú ìran àdábì nígbà tí wọ́n mú ìran àdábì wọ́n wá mú ó dá wọ́n ṣe ìgbàgbọ́ pẹ̀lú ìlú fóònù wọ́n wá sọ ìlú ẹ̀rọ àbá tó kó wọ́n wá ń gbé ọkọ̀ wọ́n wá lọ sí nínú ìgbà tó sálẹ̀ sálẹ̀. Iṣẹ́ pè sí yẹn ọkọ̀ yẹn ní òkè àwọn àlùjọ inú pé ẹni ti ọ̀gá ọwọ́ rẹ̀ torí ẹ̀fẹ́ káàkiri lọ́wọ́ àwọn bá fẹ́ lọ́wọ́ lẹ́nu. Ilé ẹ̀ wá ní àkàrà àmẹ́sì àmọ́tò gara káyà nínú ìlú. Ìpámà kan dára ẹ̀yẹ náà ká lọ nípa wá nínú sọ́ọ̀tù Tọ́nà ọ̀rẹ́ ọlọ́run wá tó pé àlànàrú ṣẹ̀rí ìlú wà. Ẹni tí wọ́n jọ ní ìṣúra ìlágbára ayọ̀ ìlú àwọn ìlú tó lọ tí wọ́n bá ń sáfà ní ẹ̀lú ìrẹ̀ dáàbò ẹ̀lẹ́gá ìṣúrí ìlú. Ó tún máa ń rẹ̀ bí ọ̀rẹ́ yẹn two goals ní ọ̀pá yọmọ ìdí ọmọ tó tẹ̀lé ìwọ̀n rẹ̀ méjì àwọn àdìlẹ́wà ló ń bẹ̀rẹ̀ kí èṣù kásàwọ̀ ọmọ bàbá wọn tó náà kò lé ní wọn. Àlọ́ni wọn sùn ṣùgbọ́n ojú rẹ̀ ló sùn ọ̀sán rẹ̀ oṣù láti ilẹ̀ láti bá oríṣi. Àwọn ẹ̀ka wọ́n wá wá sọ́dọ̀ àlẹ́ ni wọ́n wá sọ láàrin ara wọn pé jẹ́ ẹ̀rọ tó ṣe é wọ́n wá ń sọ tó ṣe é pé ẹ̀ báyìí báyìí òun ló ṣe báyìí báyìí ìdí báyìí báyìí wọ́n ti àtijọ́ àgbẹ̀gbọ́ ìlú rẹ̀ sábàtọ̀ àdéhùn báyìí. ọwọ́ ta síwájú ìpalátì kúlà àyọ̀gbọ́ ìrọ̀lẹ́ ìpalátì. àwọn àbámi lọ́jọ́ nípa aláàbọ̀ nínú síwá ẹ̀rẹ́ kókó pọ̀ lójú nínú wọn ṣe. lọ́wọ́ wọ́n lè máa ìyá yíyẹn láti fọ́ ó fi ṣe gbogbo orílẹ̀ ìyá yíyẹn. Ọgbọ́n àtàkùnlá àwọn ìrọ̀lẹ́ ìrìnlẹ́ ìrìnlẹ́ ní káyá bẹ̀rẹ̀ gbogbo orílẹ̀ gbogbo ẹ̀kọ́ àtúntà àti ìyá. Àtijọ́ náà lẹ́nà ìtàkùn ìdájọ́ ẹ̀sùn lálẹ́ àlẹ́bìnrin fẹ́ wọ́n yóò wá fẹ́ atẹ́gùn tó rọra ní kọ́fẹ́rẹ́fẹ́ ìgbèrè lórúkọ tọwọ́ yìí. Afẹ́kù tó rọra ní kọ́fẹ́rẹ́fẹ́ sí ọ àfẹ́wọ́ rẹ̀ yẹn tó papọ̀. Ilé tó yóò fi tọ̀ yóò fi tó fi tó fi papọ̀ yẹn. Yóò kàkà fún ìrìn náà. Fàrúkò tí wọ́n ń sọ yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله صلى الله عليه وسلم àtàlẹ́ ó lè kúrò àwọn ìjọba ìbálá sí ìgbésẹ̀ sí àtẹlẹwọ́ ìgbésẹ̀ kàkúrò àwọn ìjọba ìgbésẹ̀ sí àtẹlẹwọ́ àdájọ́ wà sí rárá bẹ̀rẹ̀ láti orí ojú àti ìtọ́wọ̀ rẹ̀ bá dé ọwọ́ àtẹlẹwọ́ rẹ̀ lè lẹ́yìn o ìwà àmọ̀bẹ́yà tó bá ṣe ìrìnàjò ìdí ẹ̀rọ mọ́lẹ̀ lọ mọ́kànlá ẹ lọ́wọ́ tó kàmẹ́ tó lé bí i tàbí ọ̀pá ìyẹn kò débẹ̀ mọ́tàlẹ̀ láàmú yóò ṣe bẹ́ẹ̀ nígbà tí yóò fi ọwọ́ tó ṣe àtẹ́gùn tó ní wọ́n rẹ́rẹ́ ju tó fi ká fúlọ́ọ̀tì ìlú máa bálá kàkí lẹ́sìn yóò fi máa lẹ́ẹ̀kì yóò fi ṣe lẹ́ẹ̀kì ká. ورفع المبكرة قد كان لكم في رسول الله أسوة حسنة يفصل كل مجد أو يفصل كل مجد أما نزل ثم يمنع لمن كان يعرف الله واليوم الآخر هو من قرآن به فهو يبعث إلى الله ويدعو إليه tí gbogbo ẹ̀kọ́ bá ní ìgbàgbọ́ sí ọjọ́ rẹ̀. Sílọ́lọ́lọ́mí ọjọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n ni ìyáwó wọn lára ìyáwó ìrọ̀lá ọjọ́ rẹ̀ sí èdè ọjọ́ bí ìrọ̀lẹ́ ní ìṣọ́lọ́lọ́ rẹ̀. Gbére lókù lẹ́yìn ẹ̀. Ọ̀pá àmàdà, àmàdà nítorí náà, ọ̀sán ti ìṣẹ̀lẹ̀ yẹn ọlọ́run kára rẹ̀ rẹ̀ tó ṣẹlẹ̀ láti sí àwọn ọmọ lẹ́yìn àlọ́bí fi lè mọ bá mọ́ ṣe láti dáàbò tó ara wa nínú ìdán bẹ́ẹ̀ tó bá ń ṣẹlẹ̀ ká tó lè mọ bá ṣe láti bí fúra wa kó bẹ́ẹ̀ ẹ̀wọ̀n gbogbo tí wọ́n parí ọ̀rẹ̀ ọ̀rẹ̀ yẹn wá òpó rẹ̀ ṣe déédéé ní àdájọ́ kan láti lè jẹ́ káàmù wípé àwọn mùsùlùmí náà ó ṣe é ṣe láwọn ọ̀tá ṣe wá léṣe nígbà táwọn kò rí ilé òwúmọ̀ ìfọ́nà ọ̀dọ̀ ní يصيبنا إلا الله لنا gbogbo ló ti jẹ́lẹ̀ kápá kò sí ìtọ́wọ́ ọmọ òun mẹ́ tí tó lé sábà ń ṣe láì kò ní ìwọ̀ orí àti tó jọ́lọ́ ọlọ́run bá ní gbogbo tó jẹ́lẹ̀ sí ní ó ti wà lákọọ́lẹ̀ kọ́bí ó ti wà lákọọ́lẹ̀ kọ́bí ní àdìsẹ̀fẹ̀ rọ́bà ṣáájú sí ìpìlẹ̀ tó jẹ́lẹ̀ láyé ìtàbà àjàlá àkọọ́lẹ̀ fún ni mo ájálà àti pàtàkì òbí tí ó mọ̀ wáyé gbogbogbé nínú ààrẹ àmì ọlá ni nìkẹ́ta sáńsáwó àyáàmọ́ Thank you. لكي لا تأتوا على المعارف كثيرة ولا ترجعوا بمعنى الكفر والكفر ومن أنصت عليه صلح الجيل عن الأرض توني بكيلا كيفك عن الرجل على مرقاك من دون الله ومن يمكن أن èyí bẹ́ẹ̀ wọ́n gbogbo ìsáàṣì àwọn ọmọ tó kọ́ wọ́n ti ṣe lọ́wọ́ tó ti ẹ pépà ti ẹ tàbí ọkọ̀ pépà péjì rẹ̀ lọ́wọ́ wọ́n tó dà fún ẹ kí wà lọ́wọ́ ìṣọ́ ìṣẹ́ǹtì ẹ̀ o tó kọ́ orúkọ ọmọ lọ́wọ́ ti ti ẹ lọ́pọ̀ èdè ìkọ́kọ̀ lọ́wọ́ Fọ́ọ̀fà ìgbẹ̀rẹ̀ jẹ́ máa fún ọ̀rọ̀ lọ́nà ìgbẹ̀rẹ̀ àmọ́ ìgbìyànjú òun lọ tó bá àwọn ẹgbẹ́ lọ́pọ̀ ní ìṣẹ̀lọ́. Àwọn tó jẹ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ ìgbẹ̀rẹ̀ títí títí tó ti wá pé sí sí ìfáì ọdún olùsáyà àwọn ọmọ rẹ̀sọ̀ ọba ní ìpé ńlá tó ti ní ìgbà. Máa ń bọ̀ ọ̀rọ̀ ní ìmọ̀ sí ìdàgbé ìrìnlá Ọlọ́run náà àkọ́bà ní òṣìlá, àkọ́bà ní òṣìlá lórí ẹ̀mí àbáyáwí àkóṣe ìfẹ́bí ẹ̀rọ náà. Kí a ti dárí ìpàdé àti ẹ̀rọ àti ìlà ní ìdájí ìpàdé ní àti ẹ̀rọ àà ó ti wà lábẹ́ láti ìlú ìṣẹ̀lẹ̀ Ó ti wà ọ̀pọ̀lẹ̀ ṣáájú ó lẹ̀ bí ní ìgbó ọrùn lẹ́yìn wáyé. Ẹni tí máa máa lè rí wá ilé ìdí ní ẹni jú ìwé ọ̀pọ̀ àgbẹ̀rẹ̀ àrí aláàrẹ̀ ìlú. Ní ìgbẹ́ ọlọ́run ò ní ìdáwọ̀ èrò ìlú mẹ́ta ọ̀rọ̀ ìlú káàkiri ìlú láàrẹ̀ ìlú láàrẹ̀ ìbá mẹ́rẹ̀ lórí ọ̀pọ̀ ọ̀dà tó mẹ́ owó àwọn ọmọdé ó wá ní láti òṣìṣẹ́ ẹgbọ́ mọ́nà ọkọ̀ ní ìṣú àti mọ́kànlẹ̀ ọlọ́run kò rí orí jẹ́kọ́ láyé yẹn gbogbo òṣèrè tó dájọ́ lé ní sí èyí ìlú ọba lọ́pọ̀lẹ̀ orí títà sẹ́kọ́ndì ìlú ìtáyà tó ní kọjá mpe

tó bá ń dìlé tó bá ó tọ́wọ́ sí ọwọ́ rẹ̀ tó ó láyọ̀ ọ̀pọ̀ wá ó ní àgbéyọ̀ ṣe lánàá àti lánàá báyọ̀ tẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lórí ọ̀ ni wọ́n torí bímọ láwọn bá ń tẹ̀ lọ́nà wo ó parí ó lò ń tẹ́ dùnú ó fẹ́ láwọn ọ̀dùnkú kò ní kọ́lé ẹ̀rì rẹ̀ wá láti ìlọ̀ òkú kọ́lé àwọn ilé olókùn ìjọba ń bọ̀ ní ẹgbẹ́ Èdè yóò sì ní ọ̀pì lọ́rọ̀pọ̀ ní àyàtàwọn ẹni iṣẹ́ tó tẹ̀lé àwọn òṣìṣẹ́ wọn jẹmọ̀ wọn alákọ̀ọ́kọ́. Àwọn ọlọ́tí wọ́n gbọ́dọ̀ wá sí ìrere ní ìṣeré ọtí gbọ́dọ̀ wà pẹ̀ yóò bá sọ tuntun lérè lọ ìrere sí gbogbo àwọn tó rí ìlú lọ́sọ̀ ọkọ̀ kà pé lórí wọn lè lé tayọ àti

wọ́n wọ́n lè fi lè àti àwọn yìí ń bẹ̀ jáde lọ bá ẹ̀gbẹ́ láì Nítorí ọ̀pọ̀ nínú méjì tí mo fẹ́ wọ́n ó lè fún ọ láti tàbí wọ́n bẹ̀rù aburú kan tó lè lọ́wọ́ rẹ̀ jẹ́ sí wọn. Gbogbo jẹ́ àwọn jàǹdùkú wọ́n wà bẹ́ẹ̀, àwọn olè wọ́n wà bẹ́ẹ̀ wọ́n wà jáwó ọmọ jáwójáwó. Ìjọ́ ní jáwó ní kàábà. Àwọn míì lọ mọ́ta kò sí tó lọ tó lọ jáde. Àwọn míì lọ bẹ̀ kò sí tó lọ tó lọ tọrọ bára. Wọ́n pọ̀ bẹ́ẹ̀.

ló ti àpá báyìí ìgbà tó rà ọlọ́pàá ló ń dánwò tó kéré àtàkà rẹ̀ yá àwọn kan lọ mẹ́ta kan lọ lọ́rọ̀ bára àwọn kan lọ mẹ́ta wọn lọ rí àpò ó ṣẹlẹ̀ láyé àmẹ́lì gan tó bá àìlà kéèyàn wà ní ọjà àbà tó gbogbo ẹgbẹ́ mẹ́tọ́ ọgbẹ́ ìlànà kámẹ́rà kan bẹ́ẹ̀ àmọ́ mẹ́lòmí tó wá jẹ́ jáde fún òní mú nù kábà Gbogbo sábà ń wọlé wọ́n ẹja, ọlọ́run ti ní mẹ́ta kọ́lá látàdà láàrin ìlú, ẹ̀ka ju ọkọ̀ àbà ọkùnrin rẹ̀ àwọn ọlọ́pọ̀ òní inú bẹ́ẹ̀ wọlé mẹ́rin náà Àwọn ọmọ pé àwọn

ẹlòmí ìdáwọ́ ọ̀dùnmú ọ̀pẹ́ rárá wà látàkùrọ̀ ṣóòrùn ìgbà àbá ìgbà ẹgbẹ́ ìṣíyọ̀ débi pé ẹ̀kù kọjá àlà ẹ̀kù kọjá àlà pátì yín lówó yẹ pátì yín ẹgbẹ́ ní pé olùdíje lẹ́yìn pàkálẹ̀ olóògbégbá orókè tẹ́ bá fẹ́ yọ àyọ́ rẹ̀ ẹmọ́tẹ̀kẹ́ èébú onímọ̀ ọ̀pá tó fi jẹ́ wípé ìjà ọba tí wọ́n bá fẹ́ jọba àjàkú akátá ni torí pé nígbà tí bá jọba tán wọ́n máa ń kìí ni àwọn tó bá wá jámọ́ lọ́wọ́ ó ṣe gègèdè àwọn èèyàn tí ó dámọ́ lọ́wọ́ àmọ́ èyí jẹ́ wòrùnà fún pápá mọ́kù ẹni tí ó tọ́lá òkìrí bí wọ́n sọ gbogbo ẹ̀ àwọn tí ó sì jọ bí ìbànújẹ́ ni ó wà mọ́bìnrin ẹ̀rẹ́ ó dà á ń lọ ní ẹjọ́ ẹ̀yìn ló sì ní fẹ́jọ̀ lórí táwọn èèyàn bí mọ́ jàjà fún akátá lórí lèmọ́mù nílẹ̀ Yorùbá nítorí pé a ti fojú pápá tẹ́ ìjọba àbíjòyè láti wo lè mọ́mù ní mọ́sálásí àwọn ìgbàtà ń lo ilẹ̀ ọba àbíjòyè ẹmọ́mọ́ olè wá àwọn ẹ̀rìn àwọn akọ́lẹ́jẹ́ ẹ̀kọ́lùmí bàbá kan ń délé ní mo sọ̀kọ́ bàbá kan ní ọ̀rẹ́ ìṣẹ́ ọmọ tèmi ní ó jẹ bàbá kan náà wí bẹ́ẹ̀ ó wà pàápàá nítorí tó wọ́n ti mọ̀gbẹ́ ni ó já sí lọ́wọ́ ló padà ń gbé èrè ojú tì wọ́n o àtijọ́lẹ̀ náà wà pẹ̀lú ẹ̀kọ́ sọ kò bá tẹ̀lé àwọn wà láàrín ọ̀rọ̀ ọdún ẹmọ́ yọ ọjà àlà lórí iṣẹ́ ilé bẹ́ bá bẹ́ẹ̀ ni ó sọ́wọ́ ní tó bẹ́ẹ̀ sì rí mú. Ó bá ọjọ́ wọn ní ṣe pàtàkì bọ́lá ẹgbẹ́ ìròrí tàbábọ́lé ìgbàlódé tọ́lọ́tò sí ìjọ ọ̀rọ̀ lè

gbèsè sí ìgbèsè wọ́n tó lè ṣe bí bàbá rẹ̀. Pé wọ́n ní kó yà lẹ́yìn olè ṣe bí bàbá rẹ̀ lẹ́yìn olè ṣe bẹ́ẹ̀ wọ́n ti jọ sí bàbá rẹ̀ ṣe gbàǹbàtà kó ṣubú jàdé nínú gbàǹbàtà kó ṣubú gbàǹbàtà jáde nìkan. Ṣé mo pé èṣù ogun kẹ́kẹ́ yóò ti bẹ̀rẹ̀ sí wà táǹkù táǹkù lórí ìlú. Kò dé mọ́ ṣọ́ra

ṣùgbọ́n ní tó bá pítà wá kúrò mo sọ ọ̀gán ní ìjẹta nípa ní méjì tàbí àwọn ikọ̀ òmìn ní méjì já oníkèrè jẹ́ṣẹ̀ jìbìrí ni àdámọ́ ọlọ́run ní fárájá Ìjọba ní wà ní bá fífà tánù nínú àdìbò ìdílé ní ọ̀pọ̀ ìpàtà tó ní. Ọlọ́run وإن طائفتان من المؤمنين قتتلوا فقاتلوا tí àwọn ikọ̀ méjì nínú àwọn onítàkó ìjọ́jọ́ tí wọ́n bá tí ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ méjì tó bá wọ́n ṣàṣejù lérí ipò kejì pàtọ́ ìlú làbí sẹ́lú bí èyí tó kọjá àlàyé gbogbo ẹ̀yìn yóò ẹ̀parapọ̀ ẹ̀fàjà látàkà sí ìlú tó fi padà sí ìyọ́rọ̀ ọlọ́run ó fi hàn tó gbogbo àwọn ìjọba fẹ́ parapọ̀ bá ìkọ̀ọ̀kan jà nínú àwọn ọkọ̀ méjì tí wọ́n ń jà in tí wọ́n parapọ̀ bá wọn jà lé lórí ni pé wọ́n fẹ́ dá wọn padà sí tọrọ kéde wọ́n fẹ́ dá wọn padà sí tẹ́lú tí wọ́n tó jẹ àwọn náà nígbà tí lóògbà wọ́n ti pọ̀ jù lọ lóògbà ọmọ àgbàdẹ́gbẹ̀ ṣùgbọ́n bí wọ́n ń gọ́nù pé àtàtàn sí àìláfílẹ̀ kí ni ìdí ìdí ni pé èdí mú mi nílà àwọn méjèèjì fẹ́lẹ̀ ìbónígbàgbọ́ òdodo ni wọ́n kí ni wọ́n ń orí rẹ̀ dà nítorí kọ́rọ̀ ọlọ́wọ́n bó bá lè lékè lórílẹ̀ kí ló wá ń wájà lérí ẹ̀ àgbọ́yé wọn ṣọ́tọ̀ ọ̀tọ̀ tẹ̀bá wá ń ṣàtúnṣe pẹ̀lú pé wá ṣàlàyé fún wọn tó bá ti lè yé wọn tọ́kùn bá ti kọjá àlà àwọn àyókù ágbókùn tẹ́ tó kọjá àlà yẹ ọ̀rọ̀ ní títí ó fi ṣẹ́ ní padà ìlàmúlá títí àṣẹ tọ́lọ́run tẹ̀síwájú Ìgbìmọ̀ يحبون المقسطين ثم دوان شريو ẹ̀ṣàtúnṣe láàrin wọn pẹ̀lú déédéé ẹ̀sì ṣe déédéé ọ̀rọ̀ ọ̀pá ní pẹ̀lú gbogbo ní déédéé ọ̀nà àjọ ìyẹn eléyìí kìí inú ilé igun ilé sígun lẹ́kọ̀ọ́ tàṣẹ́lá dúgbò àmọ́ ẹni ilé ilé àmọ́ lẹ́ẹ̀dẹ̀ ìmọ̀ jọ́bi ẹ̀dẹ̀ ní ìgbà ìdí ilé ìgbẹ̀ ẹ̀dẹ̀ náà lẹ́ kí lè wá pè é Èdò ìdájẹ́ máa ń lè rí gbọ́. A lè dé, ó dà bàbá ìlú gẹ́ẹ̀tẹ̀, ẹ̀ẹ̀dẹ̀ yẹn láti ẹ̀tọ́ ìjìnlẹ̀ gẹ́ẹ̀sì èdè tí ń lọ áwọ́gbà lórí lọ́dà àwọn onílágbèrèsì ìjọlọ́sì wọ́n sọ̀rọ̀ nípa áwọ́gbà ogun tí èdè mọ́ bára wọn jà irú ilẹ̀ bàbá yìí ní kàrẹ́ yìí kò sí bí èdè kàrẹ́ tí ṣe fẹ́ jà sí àdúgbò míì lọ́dọ̀ àwọn ọmọ tí wọ́n ò tọ́jú orí ni wọ́n jẹ́ ogójì ọdún wá sálẹ̀ kò ní jọta sọ ìdílé bróbì mọ́ta rẹ̀ àwọn ọmọ tó ogójì ọdún títà rẹ̀ ní owó ìdílé àwọn àlejò sódó sí bí olóòpàá ní mọ́ta gbogbo àwọn ìran lárúbáwá ní wá bẹ̀ ni àwọn kùrẹ́ṣí tí wọ́n bá ti bímọ wọ́n gbé lọ sí ìgbèríko ó lè gbọ́ wọ́n lọ bí jù sí ìran pàtíhà òwò jẹ́ tàbáyẹ̀ ní tàbí àrímọ́jú tàbí àwọn ọ̀hún àlímọ́ ìran rẹ̀ ní àgbáàdì sáàdì àtàdì àwọn olóko ìdíláwà ń fún ìtìlẹ̀ wọ́n wà mọ́ ọmọ wọn lọ kó àgbó àti gbogbo ẹ̀ lẹ́gbẹ̀kọ́ lé ní orí àwọn ọmọ ilẹ̀ ọ̀rẹ́ ẹmọ wá fún wa ní ẹ̀kùn àríwìyà àbùn ẹ́ ẹ̀kànlé ìjọba ìpìlẹ̀ tẹ́lẹ̀ jẹ́ oríṣìíṣà àwọn ènìyàn ní wọ́n kọ́ lé Ẹ̀yìn náà tí ó kẹ́ sàlàyé, òun wípé ẹ̀ẹ̀dẹ̀ bí ẹ̀ẹ̀dẹ̀ tí ó bá ń bára wọ́n já, àwọn agbo olé wọ́n wà jókòó, wọ́n pé ẹ̀ẹ̀dì gún méjì sí ìjà kí lẹ̀ ń jà lé lórí tí ó bá wọ́n wò ó wà sàlàyé wọ́n dájọ́ yẹn pẹ̀lú déédéé déédéé ni tó bá kọ náà mú ni wọ́n ń pè ní déédéé àlàájúlù tó ti bọ́bọ̀ ọba fún ara rẹ̀ tó ń kọ rẹ̀ ní déédéé tó ti yẹ tí ọ̀kan ni wọ́n bá wá yarí tàbótakú wọn lé gbogbo àwọn ẹ̀bẹ̀ yóò parapọ̀ bájà títí tó bá ti wá lòun gbàtọ́ náà àmì tó bájà náà ṣùgbọ́n nígbà míì ìpéjọ àpò tí láàmọ́ péjọ ọmọ àmì ṣe déédé ẹni táàrin jẹ táàrẹ jẹ nítorí pàápọ̀ ẹnu ti wá sí gbòmí ẹjọ́ bá ti rò báwọn òṣìṣẹ́ tó lé gbogbo ni ó gùn lọ́wọ́ ìmọ̀ ni ó gùn lọ́wọ́ àdá ni ó gùn lọ ìdà ni ó gùn lọ ìbọn ni ó gùn lọ káwọn fẹ́ pa torí pé ẹ̀sìn jẹlẹ pátá tí wọ́n tó dé ẹ̀sìn lọ rojọ́ àbíkọ́lọ́

wọ́n wà wo ó sì dájọ́ pẹ̀lú déédé kí ní déédé èyí tó bá tọmọ ọmọ fọ́kànlú ọlá takú wọn lé tàbí tó parí gá tàbí tó yarí àwọn ìyókù ó gbógun tí lórí ìtọ́nà tó bá tó ti dájọ́ lọ́ọ̀ọ́bá wọn ò ní gbógun tí náà bẹ́ẹ̀ náà nìlú sílù tó bá ṣẹlẹ̀ irú pínlẹ̀ àwọn ìlú méjì já àwọn ìlú yòókù wọ́n parapọ̀ láti bá wọn kojú bọ̀rọ̀ náà wọ́n sì lọ déédé láti mú lájọ́ jáde bẹ́ẹ̀ náà lórílẹ̀-èdè sórílẹ̀-èdè ìyẹn ni àwọn orílẹ̀-èdè àgbáyé ìjọ ní United Nations ó làwọn náà ń bí ìrìnàjú láti ṣe nípe ṣùgbọ́n bẹ̀rẹ̀ jẹ́ báwọn ti wọn èṣù ní déédé

ọlọ́ọ̀bá ní ṣe ọlákọ́ nínú lẹ́yìn náà tí àwọn mìíràn ní bá ń jà àgbọ́dọ̀ jà síbi kẹ́ni ó bọ́ o ikọ̀ méjì nínú mùsùlùmí à ń jà ìjà wọn ò gbọ́dọ̀ débi kẹ́ni ó bọ́ tó bá lọ

tí bá jẹ́ ẹnikẹ́ni látúnmùmìnà tó wá ọmùmì nìkan múta àmìnà lápojú lẹ̀ ó mọ̀ọ́mọ̀ pá ní pàjẹ̀zá òhù ọ̀rọ̀ ní ẹ̀sùn rẹ̀ ní jáàmù nínú jáàmù ní kọ́ọ̀lì kàfí ààyòsòwò rẹ̀ wá mọ́ ìgbà lọ́ọ̀mù rẹ̀ lé ولعله أسد لهم يكون الاستثناء ولعله أسد لهم يكون عذابا يعطيه كتبه ẹwà tó ń wọ́n ká lórí ẹ̀tọ́ máa tọ̀ sí ní àbá nítorí ẹ̀ka sí òkè ẹ̀ sáfáàní ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́rù ó ní ìmọ̀ràn ìlú ó ṣe àwádà ó fọ́ ní kúmà ó lè kúta mọ́ ọ̀kan wà tẹ́lẹ̀ òǹtọ́ ní èyí òun àárín náà ó sàkábà sí iye ó rán ìlọ́sí ó ní ẹlẹ́ẹ̀kún ó fi mẹ́rin ìlú lóúnjẹ Gbogbo àwọn tí ó hàn

tó náà àwọn ṣùrú mẹ́jẹ̀mú ó lè wá níbi ìjà ní pé ọ̀kanù rẹ̀ lè jà ọgbọ́dọ̀ lẹ́yìn apara ẹni nígbà míì ọlọ́dún náà síwájú ọlọ́ ní yá ayọ́ lẹ́bí náà àmọ́ Náà, báyà tó ṣáájú ẹ̀rọ mẹ́ta àmì ìrònú àti ìrìnà. Ìgbà ọ̀pọ̀ àríkò, ọba fi tò tọ́, tí ó mi nígbà ó pa mọ̀ mi níbi ìgbà ọ̀pọ̀ kan àti tó bá ṣe ṣì lókù. Tí ó bá sọ pé èèyàn ṣe ṣì pààyàn, ó ní túmọ̀ nínú ṣẹ̀rí àó. Ẹni tó mọ̀ àwọn pààyàn nínú ṣẹ̀rí àtàlẹ́ tó ṣe lé ìgbà ó ti ṣe ẹni kéjì, ìtìkò wọ́n á mọ̀ tó tẹ́ bá ṣe rẹ̀ lóore ti fẹ́yìn fún ìyàn wá mú pé ọmọ ìpàdé àjọba tó bá mú ìyàn lọ́fẹ́ jẹ́ ìgbẹ́ kiri ti mọ́ ṣó ń ṣe onígbàtí wá wọ ọmọ nìlẹ́yìn ọmọ ìyẹn kú sínú ṣẹ̀rí àwọn ọmọ náà torí pé nínú ẹnu rẹ̀ mú àbí kápẹ́ńtà ó fi fi omi hánà lu ọmọ ìṣẹ́ lórí ọmọ ìyẹn wá kó ló ṣe ìṣẹ̀lẹ̀ àtàwọn òbígbà tó ṣe ìṣòro lọ́sọ̀ ìṣòro tó ṣe wá rẹ̀ hánà rẹ̀ lórí ìṣòro ọ̀gbọ́n ẹgbẹ́ lèmi ṣíjú ní àmì ó dàbí ẹni ó mọ̀ ọ́nà pa yẹn tó fi nǹkan ṣe ṣùgbọ́n tó fi ṣe yẹ nínú orílẹ̀ wa kèé pààyàn bí olùkọ́ lẹ́kùn ọmọ mẹ́ta lọ́wọ́ nínú ẹni ó jẹba mẹ́ta ó fún lára kọ̀ọ̀kan ẹlẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ tó ń bá ọ̀rẹ́ tó lọ rẹ̀ ẹgbẹ́ nínú ìṣẹ̀rí ẹ̀sán olùpàtò olóńgbà ṣùgbọ́n ó dàbí ẹni ó mọ̀ ń lò pa ó yàtọ̀ ó mọ̀ ọlọ́pàá kí ni tí ó sọ kọ́jà tí ó rí pé ẹta tó ń mú ní nínú báàbù kìí báyìí ṣùgbọ́n ọmọ ọmọ náà ní àbí ọmọ ọmọ náà ní lọ ó dàbẹ̀ ẹgbẹ̀rún ọ̀rọ̀ àwọn ìrìnàjò ẹlẹ́ẹ̀kẹta ni kọ́kọ́ ó ṣe é pa ìyọ̀nà ọ̀nà tí méjì yóò ọ̀kan ẹ̀

ojú ọ̀nà ìjọ ti lọ gbà lẹ́nu ẹni báyìí ti lò ní ojú ọ̀nà sí ní àfíjú à ó ti fi jọ kẹta tó kọ́ fazer, pẹ̀lú ìgbẹ̀rẹ̀ lọ́wọ́ pé ìrìnàjò tó lórí ìgbẹ̀rẹ̀ àwọn ọmọ ṣùgbọ́n kọ́kọ́ de ó ṣe é ṣùpá kò wọ́n mọ̀ bá ìdàgbé ó mọ̀ tó máa ń ṣe é ṣù ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ìta ó pẹ̀lú ìdájọ́ òjò lọ́pọ̀ irú ìyàwó obìnrin tó bímọ tó sùn ní ọmọ lórí ọmọ ikú kó dára ó wà ní Ẹ̀tọ́ dáná lọ́mọ́ tó àkọ́kàjà ìyẹn náà fún ìdájọ́. Ìdájọ́ rẹ̀ dá lórí àwọn òfin ẹ̀sìn, wọ́n wo eré tí ń sá

Kọ́rọ̀ fún dán tẹ̀síwájú. Ẹ̀rẹ̀ ọlọ́wọ́ látọ̀ ìjọ, ìwọ́n tó ṣe ṣàrin, ọlọ́ni ó bọ̀ kò lẹ́wọ́ ẹ̀rọ fún So àwọn ẹni tó Àwọn ará alé rẹ̀ ó lọ́nà ẹ̀jẹ̀ ní wọn. Jẹ́mọ̀tẹ́lẹ̀ owó ẹ̀jẹ̀ lọ́nà mọ́nà. Ràkún ní 100 owó tó ra ràkún ní 100 lójọ́sùn. Fẹ́ẹ̀mẹ́kan. Lẹ́mọ̀ Kí la rí? Oòrùn ló ti jẹ́ lórí ẹ̀ṣẹ̀ rí àkádùkú mọ́ tẹ́lá ẹ̀ wọ́n akọ ojú ẹ̀sìn nínú tẹ̀lé ojú kan oníye tó jẹ́ tó sọ̀rọ̀ tẹ́lẹ̀ ọ̀bá ti sọ pé kí wọ́n fọ ojú rẹ̀ padà tó ájájọ́ òsì nínú tẹ̀lé ìfowópamọ́ ìjẹ́ ẹ̀rẹ́ ìfẹ́ adájọ́ wà bèèrè lọ́wọ́ ẹjẹ́ fọ́ ojú rẹ̀ jẹ́ ká fọ́ ojú rẹ̀ bí àkókò owó ojú tó bá ní ọkọ̀ ojú ẹ̀sẹ̀ alágbèrè ẹ̀rọ ọkọ̀ ojú rẹ̀ bá ní owó ojú ló fẹ́ kà ànábì tún ti sọ ní owó ojú kan ìmú tó bá gbé ìdàmú oníye tó gbé etí oníye tó bá gbé amẹ́rìnà odidi owó owó odidi èèyàn ìtọ́nà odidi èèyàn tó ń odidi èèyàn Orang memakai ada Lọ́dún ní láti bá àwọn bọ́ọ̀lù ẹ̀nìká ẹ̀ṣọ́ ìpàdé lórí ayé òmìnira láàárọ̀ òmìnira jẹ́lé ìkan kò yọ owó eré ní wà ní ìṣẹ̀rí àdéjọ́. Gbogbo ẹgbùn ní ewu wà láàárín ẹgbẹ́ òmìnira wà lọ. Ó bẹ̀rẹ̀ láti ní ìṣàlọ́ ní ẹgbẹ́ Gbogbo ẹgbùn ní, gbogbo ẹgbùn apá ọgbà ìṣàkàwọn ní ìṣẹ̀rí. Ó bẹ̀rẹ̀ apá

náà tẹ̀síwájú tí àwọn ará alé ẹni tó kú bá ní àwọn ojú ṣe tó jẹ́ lè jẹ́ ire tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ pé, ah, ẹni ilé ní kò lè ṣe ká." Wọ́n a máa pa. Àwọn èèyàn wà wò pé, fún, wọ́n àpẹẹrẹ wọn lẹ́gbẹ̀ẹ́ mú ayé ilé nǹkan bẹ nígbà wá jáde wọ́n kò kò wé ọ̀tá sókè yìí tó gorí ọba ayé òbí ọ̀tọ̀ ń wú ọ apá ìlọ́wọ́ ẹ̀kọ́ wọ́n ti gbọ́ yé pé wọ́n bẹ́ẹ̀ dáná dáná sí lọ́rùn ìpínlẹ̀ ṣùgbọ́n àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n sọ pé kí sísọ́ lè èló mi àkúnmọ̀ ọgọ́rùn owó wà lọ wá sọ àwọn tó mọ̀ náà fàyè nínú sẹ̀ríà àwọn èèyàn ọ̀tọ̀ bá rárá pé àgbówó ẹ̀bá wà nípa òun náà bí ọmọ tó pa tó káwọn olówó alẹ́mọ̀sẹ̀ ìgbówó ni orí mílíọ̀nù owó ìsanwó ẹ̀yẹ owó ẹ̀bá mi pa láàrú bẹ́ẹ̀ owó ìsanwó àwọn àkókò abánú ìlú ọ̀tọ̀ pé àmì ìdòwó abẹ́rẹ́ àwọn olówó wọn tó wọ́n pẹ̀lú ilé ọgbẹ́ àwọn tí ìlú èdè tó bá wọn kò ní ju owó ó dájú lọ́wọ́ wa ọ̀gá lọ́jọ́ àríkà tí ó wọ́n ní ìpàdé àtòwò nínú àwọn tí ó bá ó jẹ́ ti ọ̀rẹ́ ó bá ní sọ́pá padà ní àbájúbí àwọn ọmọ tó pa ẹni tó bá ẹni àwọn àwọn olóògbò lórí ìlọ́wọ́ ìdájúmọ́ lọ́wọ́ rẹ̀ ní ìrẹ̀ From the solid of thousand and society, from the thousand things that he Jẹ́kì máa tàbí àdúgbò yàtù. Ọlọ́run ní ìkọ́nà ní tó ní àdúgbò ìyàtù. Mo mi ní ṣe ipa Principal International Relation ilé yóò. Tẹ́bá pa Mùsùlùmí kan, ṣùgbọ́n Mùsùlùmí yẹ sọmọ ìlú yìí. Ó jẹ́ ọmọ ìlú kan tó jẹ́ ọ̀pá fún ìlú ti ẹ̀yà ìlú yẹgẹ̀ ìgbà ara ń fẹ́lẹ̀. Bàbá àdúgbò rọ́pọ̀ bà ní fún mi

ṣùgbọ́n ní tẹ́ alóhùn yẹn tó ń tún pa yẹn ó jẹ́ ká wọ́n lè sọ jẹ́ mùmí ní ọlọ́run bá sọ pa ní ìyà tó ìlà àmì síbẹ̀síbẹ̀ ẹ̀sán torí bá dóhùn sí lọ wà yẹn ẹ̀sán ó sàn fún àwọn ará alẹ́ ẹni tí ẹ pa yẹn wọ̀tà ní òrọ́pọ̀ bá pé mọ̀mí náà ẹ̀sán gbọ́kùn lọ́rùn ẹ̀rú tó jẹ́ mú ọlọ́run pa náà láti yẹ́ ẹni tí ò bá wá rí ilé tí ó lè rí ẹrú tó fẹ́ kọ́ oṣù lọ́rùn rẹ̀ tàbó rẹ́rù kò lágbára kò lágbára láti ṣe fàbíyá mi ṣàlàyé ní ìṣòkàtà àyè yóò bá ròyìn méjì tẹ̀lé-tẹ̀lé àwọn táwọn bàtán mínà náà ìròyìn wàdà àkíyíká ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ní àlàyé bí àgbóná ní orúkọ òmìnirí jà tó bá bẹ̀rẹ̀ sí wá lọ orí látẹ̀lẹ̀ sẹ́rù bá àjí kò bá ọ̀ yàtọ̀ rí fún bá àkókò ìkọ́ bá bá àjí ẹgbẹ́ ṣe padà sínú kèfè ilẹ̀ ìṣẹ́lẹ̀ àti ìbá báyé náà pápá kanú ni ó máa bẹ̀rẹ̀ orí àwọn dáìpọ̀ ọ̀sìn dáàbò dáàbò ní ti ní ìfòsò. Kábù mọ́sùlùmí nìkan ìwà gbòógì ni wọ́n ti ìwà Àìgbọ́ra ogun. Àlàyé abẹ́lá ọ̀kadà ìjọba ìta orí yóò bá mú ọlọ́pẹ́ mẹ́rin aládáyé èyí tí ó bá mú ọ̀dọ́ ara wa tó bá ṣẹ̀ṣẹ̀ lọ́pẹ́ ọlọ́pẹ́ ṣàkóso ẹ̀sùn wa ọmọ wa ẹni ọdún dáwà sí ìwé náà jẹ́ dáwà sí ìwé náà láti àwọn ilé àti وصلى الله على نبينا محمد وعلى اله وعليكم السلام wọ́n ní wọ́n fẹ́ ṣe fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní wọ́n fẹ́ ṣe fọ́ ìdèrò òkú òṣùlẹ́ ọ̀pẹ̀ ọ̀pẹ̀ jẹ́ máa rẹ̀ wọ́n wá tó ń jọba ní láti mùsùn àti jẹ́ ìgbéyàwó. Àkọ́kọ́ ká gbọ́ yé òkú pínpín ló wà ní ìsìláàmù kò òkú ṣíṣe. Òkú pínpín wà nínú kẹ́ni ìsìláàmù ṣùgbọ́n òkú ṣíṣe kò sí. Ṣé padà wọ́n ìmọ̀ ìwà nínú síra àwọn àìsíláàmù àtàkọ́ nínú ìdàgbé àtòfin nàìjíríà islam ẹ̀sìn islam àti ìmọ̀ ọ̀ṣì àwọn aláìmọ̀kan lórílẹ̀-èdè nàìjíríà ń síra àwọn lọ́dọ̀ ìwọ̀n ṣíṣe ilé nínú bá kọ́lọ́dọ̀ àwọn àṣà yorùbá bí ò bá ṣẹ̀rẹ́ islam ló kú sàǹṣe bàbá dáwọn ìtọ́kọ́ mélòó tó lẹ́gbàá àwọn àpá àtọ́kọ́ àwọn ọmọ yorùbá látàrí Kí ló wà tó kù bá kú tán? Ìtọ́wà tó kù bá kú tẹ́lẹ̀ pé káwẹ òkú yẹn káàkì tàbátì tẹ́lẹ̀ pé dáadáa ó sì jẹ́ lọ́dọ́ láti ọ̀pọ̀ Kẹ́lì kan ṣáájú tí ó jẹ́ ìmọ̀ káwà ikú tó tẹ̀lé káàkiri ìsìláwà.

ọlọ́run bá jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀. lọ́jọ́ ààrẹ èrò káàkiri ìdílé abẹ́rẹ́ káwọn bá wọn ọmọ olókùn mi ní yóò bá sẹ́ni ṣe sọ̀rọ̀ àwọn àwọn pé ìyàwó gbogbo bí kéde olùwọ́n ti àwọn ọmọ ẹ̀ kò bá ṣẹlẹ̀ àwọn. Àwọn ọmọ wa ṣẹlẹ̀ ọdún máa ló pẹ̀lú ọmọ ilé ìtàn ìlú. Àwọn ará ti mọ̀ káàkà ọ̀rọ̀ ojú ẹ̀rọ ábíyà. Ẹ̀yà ọ̀rọ̀ àlọ́ ìfẹ́ nínú tó lé ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mẹ́ta ní ayé ọgbọ́n ìgbàgbọ́ ní àìsọ̀rọ̀ àbẹ̀wò ìmọ̀ tó wọ́n ẹ̀kọ́ àwọn ẹ̀sìn àwọn àwọn àìsàn

Kẹ́ẹ̀ṣe pé oúnjẹ àkàrà òkú ní èrò ńlá jẹ́ èdè àmì tó tẹ̀síù. Àkàrà yẹn ti kúrò ní àkàrà. Àwọn kẹta bẹ̀rù ìṣẹ̀lẹ̀ àtúráyé, ṣùgbọ́n táwọn àwọn àwọn ọmọdé àwọn ọmọdé ra wọn. Sáàtà lè bẹ̀rẹ̀ láti ìdí ìgbẹ̀rẹ̀ tó wọ́n ní fẹ́ káwọn tí

wọ́n ní lójò máa ń rọ̀ bàbá tẹ́kù ń fẹ́ táa lè kírùn méjì papọ̀ irú àná magírí tó bá ń bọ̀ láti magírí ilé ìrìnà

yàtọ̀ sípà ìrìn àjò tó ń jù tó ń rọ̀ tàbí ìjì tó ń fẹ́ orílẹ̀ báwọn ará ń lọ àdéjáde mẹ́bí àṣẹ àbíjú yàtọ̀ àti báwọn yàtọ̀ lọ àtàlẹ́ òde ìlú àwọn orílẹ̀ tó wọ́ ọ̀rọ̀ ẹ̀bọ̀n omi ọ̀rẹ́ ìlú ilé ẹ̀ṣọ́ oríṣiríṣi

bá jẹ́ ọ̀rọ̀ ìlú rákà mẹ́rin méjì mẹ́rin àti ìṣàì méjì méjì yóò àyà àti bá tó fi ìlú lẹ́yìn ìgbọ́n lọ́rùn. Gbogbo mẹ́ta àti sáàkù àkùnbáyé ìlú sáàkù lẹ́yìn sáàkù yóò dáadáa lẹ́yìn ìlú sáàkù ó ti já arí ibi àkàtúnṣáàkù màmí. Gbogbo ṣe láti sọ ṣe láti ṣe àtúntò àwọn ìṣẹ̀lẹ̀ kan tí yóò fi òṣèlú ìdánilárà ẹ̀rọ ìṣẹ́jì. Àyàfi ṣúgbó ìlú ìtọ́rí ìlú ìlú òdíjọ́. Gbogbo ọjọ́ tó bá ti rí rà rẹ pé mo wà ní káàkiri kò bá àgbò oṣù mẹ́fà. Tó dámọ̀ ará àwọn àgbẹ̀yọ́ lọ́dọ̀ sí Rọ́ṣà, Rọ́ṣà ló ti máa wọlé ní àgbẹ̀ gbàgbọ́dẹ́rẹ́ ọ̀fẹ́ padà lé èyí ṣẹ̀fẹ́ rọ́ṣà wọn tó ìṣẹ̀lẹ̀ ọ̀nà tó ẹ̀yà bàtì ní wọ́n bí ìṣẹ̀lẹ̀ wọ́n sì lo oṣù mẹ́fà lẹ̀ gbogbo oṣù mẹ́fà tí wọ́n lò lẹ̀ ẹ̀ kọ́ọ̀sì ni wọ́n fi gbogbo rẹ̀ lẹ́yìn wọn lè wò títí títí tí wẹ́ẹ̀kẹ́ àsìkò mí fi dé sí ìdí òun wá náà sí ìdí yọ ìṣẹ̀lẹ̀ padà. Olùkọ́

ọlọ́run ayẹ̀ ọrẹ láti ọ̀rẹ́ ọ̀rẹ́ tó mú ní ìtẹ́jú torí ẹ̀ẹ́ta ọ̀rẹ́ ọlọ́run torí náà ó ní ìgbò ní ṣàlàyé rédíò àìmà àpá ṣùgbọ́n kìí ṣe ìta kìí ṣe tó wọ́n kó ìrà pọ́ sí ìlú jẹ́ kí wọ́n sọ bẹ́ẹ̀ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn tí ń sọ̀rọ̀ ó yàtọ̀ sí pé àmá ìyàbà rẹ̀ nàìjíríà láti bí ó sọ̀rọ̀ ó rẹ̀ lọ́rẹ̀ àti pápú ìgbẹ́ ó dì mí gbogbo dé ìdúbọ̀ ní dáadáa kọ́sù láti bí inú ọ̀gá ń ṣàlàyé ni pé ṣùgbọ́n tí ó kí orí fẹ́ ara àṣẹlẹ́mọ̀ ọlọ́ọ̀tàdà àlejò ni wọ́n ti lọ sí nígbà tí wọ́n fi ẹ̀ṣẹ̀ ní ọ̀bẹ̀ bẹ̀rẹ̀ rárá ẹ̀sìn láàmú àkójọ wà lónìí agbára tí wọ́n ní ìjọba tẹ́ẹ̀tọ̀ yìí àwọn tí wọ́n lè tẹ̀ wọ́n lọ bá ti pè káwọn bá tó rápà lára ìgbé alábìnrin ara nígbà tọ́lọ̀ ti ṣe oúnjẹ àtìkò zúrù ìdólọ̀ wà ní padà síta tí zúrù yóò bá sí kọjá mẹ́rin ló tó láti zúrù méjì ṣùgbọ́n tí zúrù ti kọjá ó lé ní láti ó fẹ́ kí méjì ni ó àti ìjókè mẹ́rin ó ti délé ẹ̀ padà ṣé lórí ọ̀rẹ́ náà Ìdájọ́ pé ìrìnàjò ní kó ìdájọ́ jẹ́